arábìnrin kan ni ó pè mí ó ní kí n bóun fi ọ̀rọ̀ ọ̀hún lọ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà káàkiri àgbáláyé tí wọ́n ń wò wá tí wọ́n ń gbọ́ wá ó ní inú ìrònú lòun wà tí ìrònú tó sì ti fẹ́ di nǹkan míì sí òun lára ó ní kó tó wá la nǹkan míì lọ kó tó lakú lọ pé ní ó jẹ́ kóun ó pè mí láti sọ ìrírí òun ìṣòro tí òun kojú láti sọ fún mi kí n bóun sọ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà káàkiri àgbáláyé láti fún òun lórí ohun tí òun bá lè ṣe. Kí wá ni arábìnrin yìí bá wa sọ? Kí ni ìṣòro tí ó ń kojú? Gẹ́gẹ́ bí ó ṣe sọ, ó ní láti bí ọdún mẹ́rìndínlógún sixteen years wípé ni òun ti ṣe ìgbéyàwó pẹ̀lú ọkùnrin tí òun nífẹ̀ẹ́ gẹ́gẹ́ bí tọkọtaya ó láwọn ṣègbéyàwó ní ìlànà ti àtọwọ́bọ̀wé ìyẹn pé àwọn lọ rẹ́kísírì àwọn lọ sí court pé àwọn sì ní certificate pé àwọn marry legally ni ó ní ṣùgbọ́n kò sí ọmọ láàrin àwọn láti ọdún mẹ́rìndínlógún táwọn ti ṣègbéyàwó yẹn ó láwọn ò pé ọlọ́run ò yọ̀ǹda ọmọ fáwọn ṣùgbọ́n àwọn ń gbégbé lọ́kọláya láti ọdún mẹ́rìndínlógún yẹn oníṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ ní ọdún 2019 ìṣẹ̀lẹ̀ tó lọ ṣẹlẹ̀ ni wípé ó ní ọkọ ọ̀hún ó ní ìjàmbá ọkọ̀ lọ́dún 2019 ó ní ìjàmbá ọkọ̀ pé ìjàmbá ọkọ̀ yìí ó sì lágbára débi wípé ọkọ ọ̀hún fi apá ṣèṣe ó fi apá ṣèṣe apá tó fi ṣèṣe yìí pọ̀ débi wípé ó di èrò ilé ìwòsàn ilé ìwòsàn yìí làwọn tí ń lòun ti ń tọ́jú rẹ̀ gẹ́gẹ́ bí ọkọ taya ó nílùú Ìbàdàn ni àwọn ń gbé Ìbàdàn ni àwọn ti ń ṣiṣẹ́ ṣùgbọ́n ọmọ Èkìtì ò ní ọkọ ọ̀hún ó láwọn ń ṣiṣẹ́ nìbàdàn Ìbàdàn yìí náà ni ọkọ ọ̀hún ti ṣèṣe ló ti ní accident tí òun fi gbé lọ sílé ìwòsàn ó lóun sọ fún ẹbí ọkọ ọ̀hún àwọn ẹbí ọkọ ọ̀hún mọ̀ sí dáadáa wọ́n sì wá máa ń wò ó àwọn tó ń tọ́jú rẹ̀ náà ni ó ní ṣàdédé ni òun ń gba ìpè láti ọ̀dọ̀ ẹbí ọkọ òun ìyẹn ẹni tó jẹ́ bíi àǹtí ẹ̀gbọ́n lóbìnrin sí ọkọ òun òun gba ìpè látọ̀dọ̀ rẹ̀ wípé ìyẹn lẹ́yìn oṣù tí òun ti ń tọ́jú rẹ̀ nìbàdàn ni o ó lóun bá gba ìpè ní ọ̀dọ̀ àti ọkọ àwọn yẹn ẹ̀gbọ́n ọkọ àwọn yẹn wípé àwọn ẹbí ti sọ̀rọ̀ o láti gbé ọkọ ọkọ rẹ̀ kúrò ní Ìbàdàn pé àwọn fẹ́ gbé wá sékìtì láti wá máa gba ìtọ́jú tó péye pé àwọn fẹ́ gbé lọ sílé ìwòsàn kan fún ìtọ́jú ó lọ́rọ̀ yẹn yà òun lẹ́nu pé ah irú ọ̀rọ̀ wo leléyìí ṣé òun sọ pé ó ti sú òun ni òun ò sọ pé ó ti sú òun tó ń jẹ́ ìyàwó rẹ̀ òun sọ pé ó ti sú òun ò complain fún yín kí wá ló dé tí ẹ fi decide láti sọ wípé ẹ fẹ́ gbé e kúrò ní ọ̀dọ̀ ọ̀hún nìbàdàn láti gbé lọ sí èkìtì láti lọ́ọ́ máa tọ́jú rẹ̀ ó lóun kọ́kọ́ yarí fún wọn póun ọgbà fún wọn pé à kò lè possible o gbà tóun ọ̀fà pó ti sú òun pé ẹ fi sílẹ̀ fún un pé òun ó sì máa tọ́jú rẹ̀ ó láwọn jọ fa ọ̀rọ̀ yẹn ọ̀ǹtì tí àwọn ẹbí ọkọ òun ẹ̀wọ̀n ẹbí ọkọ òun tí wọ́n fi ń sọ fún òun pé táwọn bá yọ̀ǹda rẹ̀ fún òun o tí ìṣẹ̀lẹ̀ yẹn bá lọ yọrí síkú pé àwọn ò ní tèkè ẹ̀ yìí sì fún òun pé àwọn ò ní gbà o pé àwọn bòun fà á ah, ó ní ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí lòun á fi rò wípé à tá a bá ní kò ní jásìn kan mi tó bá jásìn kan mi níta ti sọ sẹ́lẹ̀ yìí nǹkan ó ní ni òun fi gbà fún wọn láti pé kí wọ́n gbé e. kí n má fa ọ̀rọ̀ yẹn gùn ó ní òun padà gbà fún àwọn ẹbí ọkọ òun láti gbé ọkọ òun kúrò nìbàdàn lọ́dọ̀ òun lọ sí èkìtì láti lọ́mọ tọ́jú rẹ̀ ó ní pẹ̀lú bí wọ́n ṣe gbé e kúrò nìbàdàn lọ sí èkìtì yìí ó lóun sì máa ń pè é òun sì máa ń pè é dáadáa lójoojúmọ́ ló máa ń pè é kódà òun tún máa ń lọ láti lọ́mọ wò ó lóòrèkóòrè láti ìbàdàn lọ sí èkìtì ó ní ìdí tí òun ò fi lọ pẹ̀lú ẹ̀ táwọn ò fi jọ kúrò nìbàdàn lọ mọ́ gbélékìtì yẹn ni wípé oníbàdàn làwọn ti ń ṣiṣẹ́ sẹ̀ràn pé mo sọ fún yín bẹ́ẹ̀ oníbàdàn làwọn ti ń ṣiṣẹ́ iṣẹ́ ìjọba sì ni àwọn ń ṣe ó ní òun gẹ́gẹ́ bí ìyàwó òṣìṣẹ́ ìjọba ni òun tíṣà ni òun nílé ìwé ìjọba kan ó ní ọkọ òun náà iṣẹ́ olùkọ́ ní ń ṣe nílé ìwé aládàáni kan ó ní ìdí tóun ò fi lè kúrò nìbàdàn lọ́mọ gbé pẹ̀lú ẹ̀ lẹ́kìtì yẹn nìyẹn torí pé òṣìṣẹ́ ìjọba nu ìjọba òsì ní gbà kóun fi ṣẹ́ sílẹ̀ lọ́mọ ẹgbẹ́lẹ́kìtì kan sì máa fóun ní owó oṣù kò dẹ̀ sí ibòmíì táwọn ti fẹ́ máa rí owó ná táwọn ti fẹ́ máa rí owó lò onídìní ẹ̀ tó ń fi dúró nìbàdàn ní tóun ṣùgbọ́n òun lọ́ máa ń wò lóòrèkóòrè òun dẹ̀ máa ń pè lójoojúmọ́ láti mọ bí ìlera rẹ̀ ṣe ń lọ ó ní iléèwé tí ọkọ òun ti ń ṣiṣẹ́ náà ó ní wọ́n sì ń sanwó oṣù fún o nígbà táwọn ti lọ rìpọ́ọ̀tì pé ó ní jàǹbá ọkọ̀ tó sì fi ara ṣèṣe pé àtìgbà yìí náà ni wọ́n ti ń san owó oṣù fún ọkọ òun yẹn ó ní ìgbà tó wá di ọdún 2021 ṣẹ́gbà wípé ọdún 2019 ló ní ọkọ òun níjàmbá ọkọ̀ ìgbà tó wá di ọdún 2021 ó ní ní àwọn iléèwé tó ti tí ọkọ òun ti ń teach tó ti ń ṣiṣẹ́ olùkọ́ tí wọ́n sì ń sanwó oṣù fún láti ọdún 2019 yẹn ìgbà tó wá di ọdún 2021 ó ní ni wọ́n wá kọ ìwé sí ọkọ òun pé ah iléèwé ò ní lè máa san owó oṣù rẹ lọ mọ́ o tí o bá wá padà sí ẹnu iṣẹ́ o onílẹ́tà yìí ni ọkọ ọ̀hún gbà tí ọkọ àwọn tí wọ́n fi jọ gbà táwọn ẹbí ọkọ ọ̀hún fi gbà láti pé kí ọkọ ọ̀hún padà wá sí Ìbàdàn láti wá bẹ̀rẹ̀ iṣẹ́ padà lẹ́yìn tí apá ọkọ ọ̀hún yẹn ti san ní ráńpẹ́ tó ti ṣe é gbé káàkiri ó ní pípadà tí ọkọ̀ wọn wá padà sí Ìbàdàn táwọn ti ń ṣiṣẹ́ ó lọ́kọ̀ àwọn èèyàn wá padà sínú ilé tí àwọn kọ́ táwọn ń gbé tẹ́lẹ̀ mọ́ ó nítorí pé Ọlọ́run ti kẹ́ àwọn àwọn ti láàrin ọdún mẹ́rìnlélógún yẹn pé àwọn ti kọ́lé tọ́jẹ́ tara àwọn táwọn ń gbé ìṣẹ̀lẹ̀ rẹ́ǹtì ni àwọn ń gbé pé ilé tàwọn làwọn ń gbé pé owó wá jẹ́ ìyàlẹ́nu fóun nígbà tí ọkọ òun kúrò lẹ́kìtì tó padà wá sí Ìbàdàn tí ó wá padà wá sínú ilé tí àwọn kọ́ láti jẹ́ pé káwọn máa gbé nígbè tọkọtaya ó ní ọ̀rọ̀ yẹn wá rújú sóhun pé ah kí ló lè ṣẹlẹ̀ kí ló lè dé ó ní ilé tí ọkọ òun padà sí nìbàdàn tó ń gbé ó ní ilé tó jẹ́ pé ẹ̀gbọ́n ọkọ òun kan lọ́kọ ẹ̀gbọ́n ọkọ òun yẹn tọ́jọ́kùnrin tó ń gbé nílùú èbó ṣùgbọ́n tó kọ́lé sí nàìjíríà pé ilé tí ẹ̀gbọ́n ọkọ òun kọ́ sí nàìjíríà pé ni ọkọ̀ ń wá lọ padà dé sí nígbà tó padà wá sí Ìbàdàn lọ́dún 2021 pé kò padà wá sí ọ̀dọ̀ ọ̀hún ilé tí àwọn jọ kọ́ mọ́ láti pé káwọn máa gbé nígbè tọkọtaya sẹ́ǹdé ọ̀rọ̀ yẹn o nígbà tí ọwọ́ àwò pé kí ló lè dé kí ló lè ṣẹlẹ̀ ó lóun wá bi ọkọ òun léèrè pé kí ló dé tí o ò fi padà wá sínú ilé táwọn jọ kọ́ ní kíkọ́ tọkọtaya táwọn ń gbé nígbè tọkọtaya tó fi padà wá mọ́ tó wá fi ń gbé ilé tí ẹ̀gbọ́n rẹ̀ kọ́ ah, ó lọ́pẹ́ kí ọkọ òun kó tó rí ìdáhùn fóun kó tó rí àwáwí kan fóun kí wá ní àwáwí tó wí ó láwáwí ọkọ òun ni wípé ìyá òun ìyẹn ìyá ìyàwó ti fìgbà kan sọ wípé ti bú òun wípé ọ̀lẹ ni òun pé ọmọ péyàwó ni ó ní owó tó pọ̀ nínú owó táwọn fi kọ́lé yẹn pé ọ̀rọ̀ yẹn pé àgbà yẹn ló ti mú sọ́wọ́ pé ni ò jẹ́ kí òun lè padà sí inú ilé táwọn jọ kọ́ yẹn mọ́ ni ò jẹ́ kọ́kọ́ òun padà sínú ilé táwọn jọ kọ́ yẹn mọ́ ó lóun rí ààrẹ ọ̀rọ̀ tí ọkọ òun sọ yẹn gẹ́gẹ́ bí àwáwí lásán ó ní síbẹ̀ òun ò fi ṣe òun tó ń pe ọkọ òun òun tó ń bẹ́ẹ̀ òun bẹ́ẹ̀ òun kúnlẹ̀ pé kó dáríjì pé kó má bínú ọ̀rọ̀ tí ìyá òun sọ yẹn pé kó má ka ọ̀rọ̀ ìyá òun sí pé ṣe bóun àti ẹ̀ làwọn jọ fẹ́ra àwọn àwọn síjọba àwọn sì kọ́lé àwọn pé kọ́mọ̀ wo ti ìyá òun ó ní síbẹ̀ pẹ̀lú ẹ̀bẹ̀ òun pé ọkọ òun ò tún gbà o láti padà wá sínú ilé táwọn jọ kọ́ pé káwọn lè máa gbé nígbè tọkọtaya mọ́ pé still náà inú ilé ẹ̀gbọ́n rẹ̀ yẹn ni ó sì ń gbé ó ní síbẹ̀ náà òun sì lọ máa ń wò ó nínú ilé tó ń gbé yẹn òun lọ máa ń kí i lóòrèkóòrè àwọn jọ máa ń sọ̀rọ̀ ní sọ̀rọ̀ tọkọtaya ó ní ó wá pẹ́ tóun ti lọ máa ń wò ó tóun ti lọ máa ń kí i nínú ilé yẹn kó tó di pé ó wá bẹ̀rẹ̀ sí í sá fún òun láti bí ọdún kan sẹ́yìn láti bí ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ twenty twenty three ni ó ti bẹ̀rẹ̀ sí í sá fún òun pé kì í fẹ́ kí òun bá òun nílé mọ́ tóun bá lọ kí i òun tún pé kò tún ní dáhùn kò ní gbé kọ́ ah, ọlọ́rọ̀ yìí ti wá òun ti wá fara dà dà dà dà dà ó ti sú òun pé òun ò ríro wọ́n á bi léèrè wípé ṣé ọkọ yín ti ní ìyàwó mi ni ah, ó ní gbogbo ìgbà tóun fi lọ máa ń wò lẹ́kìtì lóun ò ṣalábàápàdé obìnrin bí àjòjì tóun lè pè níyàwó hmm? tóun lè pè níyàwó póun ò mọ́ ọ ìgbà tó tún padà sí Ìbàdàn náà tó ń lọ máa ń wò ní ilé tó ń gbé pé òun ò ká obìnrin kankan mọ́ gẹ́gẹ́ bí obìnrin àjòjì tó ń lè pè níyàwó rẹ̀ pé òun ò ká pé òun ò kàn tiẹ̀ kẹ́ fún obìnrin kankan mọ́ so fún dé yìí òun ò lè sọ wípé ó ti níyàwó míì báyà kò tí ì níyàwó míì torí pé òun ò ká ìyàwó kankan mọ́ òun ò ká obìnrin kankan mọ́ gẹ́gẹ́ bí ìyàwó níbi tó ń gbé yẹn lásìkò àsìkò tó ń máa ń wò ó ó ní ọ̀rọ̀ yìí lòun á rò wípé kí ló dé dé kí ló lè ṣẹlẹ̀ tí ó fi lè mú ọkọ tóun fẹ́ táwọn jọ fẹ́ra àwọn nífẹ̀ẹ́ ti ìlànà ti kìrìsìtẹ́nì táwọn tuntun táwọn tún lọ sí court eh? táwọn fẹ́ra àwọn lẹ́gálè tó wá lè mú pinnu pé ah, òun ò bóun gbé papọ̀ mọ́ tó wá lọ ń gbé ní ilé tí ẹ̀gbọ́n rẹ̀ kọ́ hmm? ó lóun ti rò ó ti sú òun ó ti bẹ̀bẹ̀bẹ̀bẹ̀bẹ̀ kọ̀ọ̀kan tí ẹ̀gbẹ́ kọ́ òun mọ́ pé òun ti pé ìrònú yẹn ti wá fẹ́ di nǹkan sí òun lára ó ti fẹ́ di àìsàn sí òun lára pé kí ìrònú yẹn tó ṣe òun léṣe kó tó lakú lọ pé ni òun fi pè mí pé kí ni òun lè ṣe kí n bóun sọ fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà káàkiri àgbáńlá yìí pé kí lòun lè ṣe o kẹ́ ẹ gba onímọ̀ràn kí ni nǹkan tóun lè ṣe báyìí ó ti sú òun mo fi ní kí n mú wá fún yín ẹ̀yin tẹ́ ń wò wá àtẹ̀yin tẹ́ ń gbọ́ wá kí lobìnrin yìí lè ṣe kí ni ìmọ̀ràn tí ẹ lè fún obìnrin yìí tó fi lè bọ́ nínú ìrònú tó wà yìí nínú ìṣòro tó wà yìí tí kò fi ní la nǹkan míì lọ tí ò fi ní la kú lọ ẹ jẹ́ ká là á mọ́lẹ̀ ó nítorí pé ó ti fẹ́ ìrònú yẹn ti fẹ́ dà nǹkan sí ń lára ó ti fẹ́ ó ti dàárẹ̀ sí ń lára ó ti wá fẹ́ la kú lọ kó tó wá la kú lọ kí ni nǹkan tó ń lè ṣe pé kẹ́ ẹ gbà onímọ̀ràn o ẹ fi ìmọ̀ràn tiyín èrò tiyín ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment láàyè comment nísàlẹ̀ fídíò yìí òun náà ń wò wá ó ń gbọ́ wa bá a ṣe ń ṣètò yìí lọ́wọ́lọ́wọ́ ó ń gbọ́ wa yóò dẹ̀ máa ka mẹ́sàgì yín bóyá yín kàn tẹ̀ wá fẹ́ fi voice note ránṣẹ́ ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí láti fi voice note yín ránṣẹ́ òun náà ni ẹ̀ ń wò lójú móhùnmáwòrán yín yẹn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí lo whatsapp tẹ́ fi pè mí fi ìmọ̀ràn yín ránṣẹ́ òun nìyẹn òun lẹ ti ń wò lójú móhùnmáwòrán yín yẹn ẹ jẹ́ ká gba obìnrin yìí nímọ̀ràn Eh, kọ́ má bà á kírònú yẹn má bà á di nǹkan míì sí lára kọ́ má bà á lakú lọ ẹ jẹ́ ká gba ẹ̀mí èèyàn la o ẹ jẹ́ ká gba ẹ̀mí èèyàn là torí pé hmm, ọmọlàkejì wa náà ni o ohunkóhun tá a bá sì ní láti ṣe ìrànlọ́wọ́ òun náà ni a ní láti ṣe o ẹ jẹ́ ká ṣe o ká gba ẹ̀mí arábìnrin yìí là ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment ẹ ṣé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 kí ó káàkiri àgbáláyé ká lè gba ìmọ̀ràn ká lè gbobìnrin yìí nímọ̀ràn kó lè bọ́ kúrò nínú ìṣòro tó wà ẹ ṣé o àdúpẹ́ àmọ̀rírì yín.